الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبو بكر الله وبركاته يوصل أمي وادي يوصل رسطة أمورين يتسواج منه تفصيل القرآن كيف يشمل سورة قد يا الله خليت سورة مجادلة في أخي فلان أريد أن أوصف في بيانون أنا أعرفين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

سمع الله قول التي تجادلك في زوجها dájúdájú ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ arábìnrin tó ń ṣe pàmí ọ̀ nípa ọ̀rọ̀ ọkọ rẹ̀ wọ̀tẹ̀sítẹ́kì ìlànà tó mú ẹkún rẹ̀ àjẹ́dùn ọkàn rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tó ń bẹ ọlọ́run ọba tó ṣèdájọ́ dáàrin òun àtọ́kùn rẹ̀. والله يسمع تحاوركما محاورة كنتي تنصى كل نصى كنتي الله بابا إن الله سميع بصير dájọ́ ọlọ́run ọba ọba olùgbọ́ni basirun ọba tó ń gbogbo ohun gbogbo ni àfọ́ ní mùyẹ́sàrò ní قد سمع الله قول قول بنت ثعلبة التي تراجعت في شأن تراجعت في شأن زوجها أو ابن صامت ọlọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ arábìnrin yẹn haúlà ọmọ sáàlẹ́bà léèkí ó ń ṣe mùháwárà láàrin wa àti rẹ̀ nípa ọkọ rẹ̀ haús ọmọ sọ́mìtì وفيما صدر عنه في حقها من الظهار àti tó tẹ̀lẹ̀ níbi ìwọ́ rẹ̀ tí ọkọ rẹ̀ tó fa ọkọ̀wọ́ bà láti fi ẹ̀yìn rẹ̀ sí àpèjúwe ẹ̀yìn rẹ̀ àbí láti fi ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn si rẹ̀ sí àpèjúwe rẹ̀ fi وهو قول لها أني ورتصيت أنت علي كظهر أمي لوني أتدبي اللجوم gẹ́gẹ́ يعني ìyá mi bó ti di èèwọ̀ bẹ́ẹ̀ ni wọn náà dé èèwọ̀ fún mi. ayé fi nìka wípé èèwọ̀ ní fún mi kí n fẹ́ yà mi èèwọ̀ ní fún mi kí n fẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà ni náà. وهي تتضرع إلى الله تعالى ليتو بيرẹ̀ sí sunkún tó ń bẹ ọlọ́run ọba torí tí ń wò pé yóò padà wá jẹ́ wàhálà fún nítorí àwọn ọmọ tó ti bí fún ọmọdé sì ni tẹ́lẹ̀ ka nínú tó ń kó sí. والله يسمع تخاطبهما ومراجعتهما ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ tó ń jọ ń sọ àti sọ tí ń sọ tó ń jọ ń ṣe inna Allaha sami'un li kulli qawl torí pé ọlọ́run ọba gbọ́ gbogbo ọ̀rọ̀ pátá basirun bi kulli shay ó sì rí gbogbo nǹkan pátá la takhfa alayhi kò sí nǹkan tó pamọ́ fọ́lọ́run ọba. so ọlọ́wọ́ bá ó fi rinlẹ̀ nínú àyà yìí gbogbo tó wọ́n jọ sọ pẹ̀lú àlẹ́bí sọmọ máa wà ní gbogbo ẹ̀ ló ń gbọ́ gbígbọ́ tó pé pérépéré tí ìkàkà tó wípé ó ti di èèwọ̀ fóun gẹ́gẹ́ bí yóò ṣe di èèwọ̀ fóun gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́ bá gbọ́ bó ti ń sọ tóun náà ń sọ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá gbọ́ torí pé iná máa ha ìyẹn na òtí ìlànà lè gbogbo ṣé kí gbọ́ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá gbọ́ wọ̀nyá kúrò kúlà mọ́tò ó ń gbogbo tó dúrí àlà àtẹ́mìwájú ní ọ̀nà tó gbà pé wà akman wọ́n ní báyìí ka muhawara ta hàrí mọ́ra àmàkà nínú wọn ó ní muhawara tó dé ìrìn ìṣe pẹ̀lú ẹ̀ lójú ẹ̀ lọ́rọ̀ ọ̀gbọ́gbọ́. kalma mujadala ma'ana rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní al wàyí al-muraja'a fi al-kalam ó kí n sọ kí wọn náà sọ kí n sọ kí wọn náà sọ ó ní المجادلة لتتبين المخرج من الأذمة تركي ọ̀nà àbáyọ ó lè jáde nínú sísọtá ìjọsọ yẹn òun ni wọ́n pè ní alìmọ̀jáàdàdà nígbà míì a máa pè ní ilẹ̀ jíjà wọ́ṣẹ́pọ̀ àǹtàkùbárọ̀ àmọ̀kúrú àtọ́ọ̀bà ní tó ń tẹ̀lé ṣẹ́kùwà oníkéyàn sọ sí ó dé báyàn ní tí ọ̀dá ọlọ sọ fún yàn omi ṣẹ́kùwà gbogbo ẹjọ́ lọ bẹ́lò míì láti máa sọ fún nǹkan aburú tó kàn án òní wọ́n tẹ̀lé ṣẹ́kùwà. nínú tí arábìnrin yẹn tó ń sọ wọ́n ní Allahumma inni ashku ilayka faqati ìwọ náà wọ́n bá mo ń sunkún wá bọ́ nípa ìní mi wàṣí dàtà ààrẹ àti inú ààyè tí mo wà ipò tí mo wà ó le koko wà ìnáni mi zọ́ọ̀dí àwòrán adáǹsì hàn mo ní àwọn ọmọ kéékèèké fún ọkọ mi tí bí fún un ìbọ̀mọ́mọ́hùn ilé yìí bọ́ àwọn tó kí n bá lè kí n bá lè fi àwọn ọmọ tó sílẹ̀ fún àwọn ọmọ náà wọn ò ní ṣe dáadáa torí pé wọn à ní tọ́jú wọn bó ti yẹ. wọ́n ضمنتهم إلي داعوا tí ń bá lẹ́ni ní èmi ní kó wọn lọ tí ń lọ tọ́jú ọmọ èdè ní ọ̀pá wọn fún torí pé mi ò ní tí o fẹ́ fún wọn. so ilé ìlọ́jọ́ tí obìnrin kó wà ní ìdààmú torí pé tá a bá ti sọ ọ̀rọ̀ tó tí ọkọ̀ ẹ̀ sọ ó ti di pé ó ti di aláàbò rẹ̀. mo máa ń sọ pé ìwọ ọlọ́run ọba mo ń sunkún bá ọ nípa àìní tó tí mo wà àti inú ipò tó le koko tí mo wà ọmọ tó pọ̀ ni mo bí fún àwọn ọkọ mi àti fún ọkọ mi. àwọn ọmọ náà àwọn ọmọ kéékèèké ni wọ́n tí ń bá ilé tí wọ́n fún àwọn ọmọ yẹn wò ní rí tí ń bá ti kó wọn lọ ebi ọ̀pá wọn. sọ gbogbo bí ṣe ń sọ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba gbọ́ arábìnrin náà omi kọ́ọ̀lá bíntì sáàlọ́bà ọkọ rẹ̀ gbogbo tó tẹlẹ̀ nínú ọ̀rọ̀ wọn àti tí wọ́n ṣe àti ìdájọ́ gbogbo ẹni ọlọ́wọ̀n ọba ló ṣe ẹ̀kọ́ sí wẹ́wẹ́ tó ní alẹ́bí ilẹ̀ yorùbá ìrìn òun àmì ìtọ́lẹ̀ ìgbésí àti الذين يظاهرون إن الله يعلم الذين يظاهرون منكم من نسائهم أو تنصيروا تم ظهاره تنصيروا وديوا جدبي واتدوا سوى ما هن أمهاتهم وقصر لا تنين ní ti pàápàá ìyàwó rẹ̀ ṣe ìyá wọn ìyàwó ìlà láì wà ládìlọ́hù ìyá wọn ọ̀lẹ̀ tó bí wọn sọ ẹni ó bímọ ó nìyá ìyá wọn ó ní ẹni ó bí wọn wà ináhùn lẹ́yà kùnú na múnkàrọ̀ nínú alhàwùlì wà ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tó burú ni ọ̀rọ̀ ọ̀dọ̀tí ni ọ̀rọ̀ tẹ́tí òfẹ́ gbọ́ ni tọ́lọ́run ọ̀fẹ́ láti lọ gbọ́rú ẹ̀ bákan náà ni torí pé tó ń sọ òun pé o ti dàbí ìyá mi jẹ́ ìyá rẹ̀ kò lè jẹ mọ́ èyí tí wọ́n ti ṣe kọjá ọlọ́run ọba ọba ni yóò ṣe fún wọn yóò forí jì wọn torí pé ọlá àfáà onímù yẹn sọ̀rọ̀ ó ní alladhina yuzahiruna minkum min nisa'ihim àwọn tí wọ́n ń ṣe zihar láti ara ìyàwó wọn tó fi wọ́n jọ ìyá wọn fayaqulu ar-rajulu minhum li zawjatihi léètẹ́jẹ́ pé ọkùnrin ọ̀sán fún ìyàwó ẹ̀ àǹtí àlẹ́yìn àtàbárẹ̀ ìwò mi ó ti dàbí ìyá lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ìyá mi ṣe ṣe wọ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ náà di èèwọ̀ lónìí àìsí rúrùmọ̀tì nípa pé ó ti dèèwọ̀ tí ó fẹ́ ìyá ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti dèèwọ̀ kó fẹ́ ìyàwó rẹ̀ àdúgbò pé ẹnìkan níbi bó ṣe dèèwọ̀ tí ó ṣe ìlòpọ̀ pẹ̀lú ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ló dèèwọ̀ kó ṣe ìlòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ padà ọ̀sán wọ̀ kọ́ ọ̀nà tó ṣà ọ̀rọ̀ tó sọ yìí wọ́n sẹ́lọ̀rùn wọ́n ti fi ṣẹ̀ríà ọlọ́wọ́n bá lẹ́wọ̀n tẹ̀lé kì í ṣe ń tọ́lọ̀ ń pa látẹ̀lé lé wọ́n ní sá òhun lẹ́sìnà fi ṣàkéèkọ́ ti ọmọ àtìhùn ìyàwó wọn ní ti pàápàá wọn kì í ṣe ìyá wọn ìnáma òhun nà gbàgbà àtìhùn nà tọ́wọ̀ ìyàwó wọn ni wọ́n ma ń ma ha tó ń bí lànà ní wàhálà dìnnà wọn ìyá wọn làwọn ẹni ó bí wọn. وإن هؤلاء المظاهرين ليقولون قولا كاذبا فظيعا لا تعرف صفته àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n ń sọ ọ̀rọ̀ tó yẹ pé rọ́ ni irọ́ tó sì burú ọ̀rọ̀ tó dọ̀tí tó yẹ pé kìí ṣe òdodo wà iná máa lè àkúgbò lọ́kù àmà ń sọ́dára mímú bá àbọ̀lùmọ̀kọ̀ àlàtà dájúdájú ọlọ́run ọba ọba alámọ̀súrò ni ọba alámójúkúrò ni ọba aláforíjì ni fún gbogbo ẹni tí irú eléyìí tó tẹ̀lé rẹ̀ di tọ́wọ́bà tó nà sùn torí eléyìí ẹ̀túbà nítúbà tó tótó ṣe ti rú ìwà báyìí sílẹ̀ ọba ọ̀fẹ́. so níbi ọlọ́ọ̀ba ó sọ nípa ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún ti sọ di àlàádà wọ́n ti sọ di ìṣesí wọn tí ọ̀jẹ́ nǹkan mọ́ lójú wọn ọ̀nà tó máa fi ń gbà láti kọ ìyàwó lẹ́yìn ọlọ́run ni ọ̀rọ̀ tó ń sọ yìí tí ọkùnrin tí ó kọ fún ìyàwó ẹ̀ كان هذا القول من الرجل لامرأته يؤدي إلى طلاقها منه tí ọkùnrin bá ti sọ̀rọ̀ eléyìí sí ìyàwó ẹ̀ ó ti di kíkọ ọlẹ̀ nìyẹn bìháìtì láta ìlú náà àti àtàǹtì àtọ́jà nǹkan ìrọ̀rùn lẹ́yìn tó jẹ́ pé kò ní lè jẹ́ aláìsọ àyàfi tí ó bá lọ fẹ́ ọkọ míì tó tó wáyé di kóhùn tó fẹ́ padà wàkìlá àwọn àfáà mi ní ìlà tọ̀dá fi hàn nínú ọ̀pọ̀lá ọ̀gbọ̀ àfàdà tí ọmọ yìí ti lè sọ wọ́ọ̀rọ̀ yìí sí ìyàwó ẹ̀ ó ti di kíkọ́ lẹ́nu náà tó lè fẹ́ra ọmọ láíláí látàkìlù láwùú bá kò ní jẹ́ ẹ̀tọ́ fún má nígbà tí wọ́n ti wà nígbà àgbà ìlíyà sọ̀tọ́ bá ti sọ wọ́ọ̀rọ̀ yẹn ìyàwó yẹn ti dèrò ọ̀pọ̀ títí láíláí wàkílà ìlànà àtàlùkọ́wò لم يكن طلاقا من كل وجه àwọn afáàmì ní ọ̀rọ̀ yìí kìí ṣe kíkọ̀ sílẹ̀ ní gbogbo ojú ọ̀nà balkana ti zọ́ọ̀gà sí sẹ́kọ̀ bá àdàhù mu'allaqah ó ní pé yóò fi ìyàwó nílẹ̀ yóò máa wà pẹ̀lú ọkọ rẹ̀ yóò wà dàbí ìta gbé kọ́ ẹnì kan kò ní tún fàlàyé àbùkọ́ nàkọ́ ó kọ́ lẹ̀ wọ́dà yí àfẹ́rẹ́ ìrìn ọ̀pọ̀lọpọ̀ kan bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìyàwó yóò kàn wà lábẹ́ ọkọ náà ni wọ́n wàá sílẹ̀ bẹ́ẹ̀ni mọ̀hánà kan gẹ́gẹ́ bí nǹkan àgbẹ̀ kọ́. àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun làwọn àfáà sọ pé ìtú wọn ń gbà lérò rẹ̀ ní àsìkò ìjà ìlíyà ni síwájú kí Islam kò tó kọ̀ fún wọn láti mọ̀ ṣeré ọ̀nà. tò nígbà tí Islam máa kọ̀ fún wọn àkọ́kọ́ tó tán kọ́kọ́ fi ṣe àfihàn òní tí ó ń sọ lọ́rọ̀ tó ń fi ń ṣiṣẹ́ ṣe máa ń ná ó máa ipe àwọn ìyàwó wọn wọn kì í ṣe ìyá wọn. ummahatuhum illa allahi waladna. ìyàwó wọn àwọn làwọn èyí tó bí wọn. ìyàwó lè jẹ́ kò lè jẹ́ kò lè jìyà fa kayfa yaj'aluna òun tí wọ́n á ló tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. فذلك كذب منهم يرد قالوا لك ما أمهاتهم إلا من ولد من ولدنهم أن يؤبوا أمياوا فلا ينبغي تشبيه تشبيههن بهم ودابوا في يوم جورياوا وفي هذا التوضيح لهم وتفكيك نبي يبني إيه ní tí wọ́n ń ṣe níṣẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ nínú suratul ahzab wa ma ja'ala azwajakum allati tudayyiruna minhunna ummahatikum ọlọ́run sọ àwọn ìyàwó níṣẹ́ ìṣe bihar pẹ̀lú wọn tí wọ́n wá jẹ́ ìyá yín wọn ò lè jẹ́ ìyá yín títí láíláí ìṣára kan bíi wọn ni pé máa hùn náà ó máa àtòrò níbi ìdájọ́ kí a gba àtọ̀ ọkùnrin àti obìnrin káyìn jẹ́kẹ̀ sára obìnrin ní ohun olóyún àdá ọlọ́ni in ummahatuhum illa allati wàlàdùn ìyá wọn ó ní ẹni ó bí wọn yóò bá gan sọ wọn ní ohun bí ni àbíkò kan òun nǹkan ní àbí nǹkan tàbí kí lè jẹ́ pé bóyá kò lè dé monastic níbí ṣùgbọ́n wọn tó ṣe pàtàkì ni pé ìyá gangan lẹni ó bì yàn gbogbo ibi tí ọlọ́run bá ti ṣe ìròyìn ìwọ ìwọ ìyá nínú al gbogbo ẹ̀ pátá ohun tó fi ń sọ̀rọ̀ ṣe ìròyìn ni pé òun ló gbé oyún obìnrin yẹn sí okùn kíríkò lóṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kejì wàhálà lórí wàhálà ẹlẹ́ẹ̀kẹta gbígbé oyún àti fífún ọmọ lọ́yàn eléyìí làwọn ohun tí ọlọ́wọ́ bá sàlàyé tó fi ń rò pé tó fi ń sọ lórí ọmọ tó ga ẹ gba àtọ rẹ tí ò ní eléyìí lórí ọmọ bóun kò sí nǹkan kan tá a bá ti ẹgbẹ́ fún bí ìgbà tó wà bọ́ sí ọmọ náà rí torí bẹ́ẹ̀ ni ó bímọ lọ́lọ́ náà ìdí inú tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bá ti ta a máa wọn lọ́wọ́ a máa wọn lọ́wọ́ ẹni ó bímọ èmi fẹ́ gbọ́ máa lẹ̀ pé ó rẹ́rẹ́ wàhálà tó ń ṣe wàhálà tó ṣe nígbà wàhálà tó ṣe lọ́jọ́ àwọn míì tó máa dọ́gbọ́n wọ́n lè tó bá ti bí kan kò ní fún lọ́yẹ̀. wọ́n lérò pé bọ́yá ntí ọ máa fi rántí ọmọ ntí ọkàn rẹ̀ ò ní kú bẹ́ẹ̀ òun ni pé tó fún lọ́yẹ̀. tó ń ti bẹ́ẹ̀ náà èyí rí ju ẹsẹ̀ fẹ́. so ìdí mu ẹ̀rí ní bí ọlọ́run ní ìlú máa tòun ìlànà ìwádìí náà ìyá wọn òun làwọn tó bí wọn. ثم زاد الأمر إيضاحا وبالغ في اجتهاد استكبار لين قولان تواتي عليكم ببوارة وانصواني إنهم ليقولون منكرا من القول وزورا أرسان صو داني أرسيو جيبوني أرسيو داني إن هؤلاء المظاهرون من نسائهم فجدوا أن تنسي ظهار ní ara ìyàwó wọn ìnáwó lẹ́yà òru na kọ́ọ̀lá múnkàrà wọ́n sọ̀rọ̀ pé kí o ṣe gbọ́ láàyè bí ìzòwò ṣáà lẹ́ẹ̀kan ẹgbẹ́ ṣeré àbọ̀ ọ̀tá wà láyé pọ̀ bí gbogbo ọ̀jọ̀gbọ́n kan ò ní gbà gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́gbọ́n lórí ò ní gbà ọ̀rọ̀ náà lódodo ولا يوافق عليه بالطبع السليم gbogbo ẹnikẹ́ni tá a sì bí tá a bí dáa tí èso pé ó láìsàn ọpọlọ kò ní gba ọ̀rọ̀ náà lódodo. وقبل أن كل ذلك فهو قول كاذب وباطل lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ látàn ni ọ̀rọ̀ ọ̀dọ̀kí ni إذ لم يحرم الله تعالى الزوج على زوجها torí pé ọlọ́run ọba kò ṣe ìyàwó léèwọ̀ fún ọkọ rẹ̀ kàmá harrama àlẹ́yìn olùhù gẹ́gẹ́ bí ó ṣe ṣe ó ṣe ṣe léèwọ̀ fún yẹ. فعلاقة الأزواج بأمهاتهم تختلف اختلافا تاما عن علاقتهم بزوجتهم. أتقوا tí ń bẹ lára ìyá àti ọmọ ó yàtọ̀ gédéńgbé pẹ̀lú àṣepọ̀ ọkọ àti ìyá. ọkọ àti ọkọ àti ìyàwó ẹ̀. Èyí ń bẹ láàrin ìyá àti ọmọ rẹ̀ ó yàtọ̀ gédéńgbé pẹ̀lú tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó ẹ̀. فكيف تشبه من يسكن إليها وتسكن إليه قول جبات جو ẹni tó ń pé ó ń sinmi sọ́dọ̀ rẹ̀ òun náà ń sinmi sọ́dọ̀ rẹ̀ وجعل بينه وبينهما مودة ورحمة ọlọ́run ti sáàrin wọn ìfẹ́ àti ìgẹ̀ láàrin wọn kí wọ́n máa tọ́jú ara wọn wàsílà tó ní kọ́ọ̀tọ̀ tó ní láàbà tó ní ẹ̀dẹ̀kùn pẹ̀lú àtẹ́kọ̀ọ́ tí ò lè jẹ́ tí ò lè tẹ̀lẹ̀ láàrin ìyá wọ́n náà lè kó kódà kò lè tẹ̀lẹ̀ láàrin ọmọ ìyá بمن جعل صلتها بابنها صلة كرامة ليه تجد أوكي أسوكو لا أريد أقول أتعلم أسوكو كل لم تتطبي تقول لك إيه؟ ولي بكنا إلى أن الرجل قوام على المرأة له حق التأديبها ìgbà àwọ̀jẹ́ torí pé ọlọ́run ọba ó fi àjùlọ fún ọkọ lórí ìyàwó ẹ̀ òun ló ní ìwọ kó ṣe tàbí ìbùsùn ẹni pé kó ga wí nígbà tí wọ́n bá ti ó bẹ̀rẹ̀ sí lọ sí ọ̀nà tí ò dáa a ولم يعط ذلك لابن يعامل به امه gbogbo orú àwọn ìjọba ọlọ́run fún ọmọ láti tẹ̀lé ẹ̀ sí ìyá rẹ̀ gbogbo bó ti wulẹ̀ orí kí ìyá ọmọ da ìyá náà ni ọmọ jẹ́ fọmọ. fàádà zoro ni wọn bùkútánù nàbẹ́yìn torí dé èyí èyí ìdúró ní pátápátá. wà á iná nìkan fún un. dájúdájú ọlọ́run ọba ọba alámójúkúrò ni ọba alákòóríjò torí pé ó fi kàfárà tí èyí ń ṣe lórí irú ọ̀rọ̀ báyìí ó fi ṣe torí káwọn èèyàn ó lè jìnà ṣe ọlọ́run ọba wọ̀nyẹ́ tòrò màdúrà nàdáyà nìkan nìyẹn yẹ̀ṣà torí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátá ó ní ọlọ́run máa ń ìṣẹ̀bọ̀sọ́nà ọlọ́run kì í forí jẹ tó bá ṣẹ̀bọ̀ sí gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ọlọ́run máa fi àforíjì rẹ̀. náà والذين يصالحون النساء بأن يتماسى ذلكم توعظون به والله بما تعملون lẹ́yìn rẹ̀ ni súra ibẹ̀rẹ̀ fún pé ẹ̀kọ́ wẹ́wẹ́ ìdájọ́ zèhá lẹ́yìn ìgbà tí ó sọ pé ṣíṣe bẹ́ẹ̀ ohun tí ò dáa ni ohun tó burú ni ohun ìdọ̀tí ni bẹ́ẹ̀ ni irọ́ ni wọ́n ní wàlẹ́dínà ìwọ̀ ìrún náà ní nìkan ìrìn gbogbo ẹni ọba ti rí ilé pẹ̀lú ìyàwó ẹ̀ ثم يعودون لما قالوا tọ́wọ́ fẹ́ padà sẹ́yìn lórí wọn ti sọ kó tó rí pé wọ́n lè ṣe àṣepọ̀ pẹ̀lú ìyàwó wọn pàtàkì rè rọ́kọ̀bà ó dìgbà tí wọ́n bá bó fún ẹrú lọ́rùn ẹrú lè kọ́bìlì ayẹyẹ tàmáta síwájú tí ó tó lè ṣe àṣepọ̀ pẹ̀lú ìyàwó. dáàlìkún tó àdún nàbí eléyìí ni ọlọ́run ń ṣe nàbí àkùnrin ó ń ṣe wáàdí fún wallahu bima ta'maluna khabir ọlọ́run yóò fún inú ìròǹtẹ̀ ìbáyé tó tó gbogbo ẹnikẹ́ni tó bá ṣe wọlé síwájú kó tó padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ ọ láti kọ́kọ́ bọ́ okùn ẹrú kúrò lọ́rùn ẹrú nìkan. àfa onímù yẹn sọ̀rọ̀ قل والذين يحرمون نساءهم على أنفسهم للمظاهرة منهم gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìyàwó ẹ̀ léèwọ̀ fún rẹ̀ nípa pé ó ṣe ìhàrù pẹ̀lú ẹ̀ tó mọ̀ yẹ̀rùjì húnà alkọ́wùlìdì wọ́n á fẹ́ padà wọ́n fẹ́ kó èébì wọn jẹ wọ́n yà àzàmúnà àlàwọ́sìn nìkan ìlú wọ́n ní èròǹgbà láti súnmọ́yàwó wọn bàálà gbọ́ǹdì mùbáhàrà lórí ọkọ èyí tó ti mùbáhàrà yẹn wàhálà tó hàdì yìí kàfàrà tó tààrí ó dìgbà tó bá ti kàfàrà nítorí ẹ̀wọ̀ fúnra rẹ̀ tó ṣe. kàfàrà náà kọ́ وهي عتق رقبة مؤمنة أني قد قد يوفى يوفى لنا obìnrin múlùmí abdul aw amatun ọkùnrin ní àbókùnrin tó dẹrú kọ́bla àyíyáfà àgbàwùjáka òun síwájú kó tó lè súnmọ́ ìyàwó ẹ̀ alẹ́tì bọ́ọ̀ nínú ara léè tó ṣe ìhárò pẹ̀lú ẹ̀. ذلكم هو حكم الله gbogbo tá a fẹ́ lẹ́yìn ó ní ìdájọ́ ọlọ́run fi máa ń bọ́ ara ṣe ìzọ̀jẹ́tì yìí eléyìí la fi ń ṣe wá ìdí fún yín ayò alùmọ́mìnì ẹ̀yin olùgbàgbọ́ òdodo. lèkèyí la tọkùnrú fi bìhárì wà kọ́ọ̀lù sùn torí tẹ́ ẹ bá lè má ṣe irú iṣẹ́ báyìí àti ọ̀rọ̀ ọ̀rọ̀ wà ti tẹ́sìrì pé wá tó ti kàfàrà. إن وقعتم فيه فما إلي سنة لقد وَلِكَيْ لَا تَعُودُوا إِلَيْهِ torí tẹ́ ẹ bá lè má padà máa ṣe rú ẹ̀ wallahu la yaqa alayhi shay'un min a'malikum kò sí ń tó pamọ́ nínú iṣẹ́ yín fọlọ́wọ́ bá wa huwa mujazikum alayha yóò sì tẹ̀yìn lẹ́sàn-án rẹ̀. so eléyìí ni ìdájọ́ zihar ẹni ọba ṣe yóò bọ ẹrú kúrò lọ́rọ̀ ẹrú ọkùnrin ni àbóbìnrin bishop tó jẹ́ pé mùsùlùmí ni obìnrin náà àbí mùsùlùmí ni ẹrúkùnrin náà síwájú kó tó lè súnmọ́ ìyàwó ẹ̀ tọ́mọ́ lè yẹ́dì àṣírà. فذلك الذي تولاه Iru iwa bayi to ba sẹlẹ̀. látọwọ́ ẹnìkọ̀ọ̀kan yín tó ti fẹ́ ti kàfàrà ọ̀wárí ẹrúbìnrin abẹ́rúkùnrin tí ó tú okùn ẹrúkùn lọ́rùn rẹ̀ bàmọ̀lẹ́mìyẹ̀tù ẹni tí ọ̀bá rí ọlọ́run ti mọ̀ pé àsìkò kan ń bọ̀ tá a wà tá a lè rí ọlọ́run wá fún wa ní option ní ẹni tí ọ̀bá wá rí ẹrúbìnrin àbọ́rúkùnrin bọ́ okùn ẹrú kúrò lọ́rùn ẹ̀ fọ̀tìyà mùsàárọ̀ ní mùtàtàbíàì min qabli an yatamata òní kọ́ bá rò oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé síwájú kó tó lè fún má ìyàwó ẹ̀ yọ́ bá àwẹ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé síwájú kó tó lè súnmọ́ ìyàwó ẹ̀ fọmọ́nàmìyàn pápẹ́ ẹni tí ọba wa lè gbà àwẹ̀ fa ìtọ̀hámù sì sí ìrẹ̀lẹ̀ sí ìrìnà yóò jẹ fún aláìní ní sixty aláìní èyí tó rọ́pò àwọn oṣù méjì èyí ni pé ọgọ́ta aláìní ní ọjọ́ fún dáníkà lùtúmìnú billahi wa rasulihi eléyìí lórí kẹ́ẹ̀bá ẹ̀mí kẹ́ẹ̀bá ẹ̀mí kọ́ lọ́wọ́ ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ wàtílùkà òdòdó lọ ìwọ ọlọ́run lélẹ̀ ìwọ ọlọ́run òlélẹ̀ bẹ́ẹ̀ ni ààlá rẹ̀ ní ẹ gbọ́dọ̀ rí kọjá wọ́n ni káàkiri ní ìlà àdáàbò àlèyé ṣùgbọ́n ni tí ọba ọsọ́yà aláìkọ́ tó ṣe tẹ̀sẹ̀ rí fọ́lọ́wọ́n ọba wọ́n ní ìjìyà ẹlẹ́ta ìlérò lọ́dọ̀ ọlọ́run lóòjọ́ gbẹ̀ngà ìyá rẹ̀ afá onímọ̀ yẹn sọ̀rọ̀ ní tọ̀mọ́nàm yẹn ti dọ̀mọ́ kọ bàtẹ́ mọ̀ ipò ha gbogbo ẹni tí ọba rí okùn ẹrú tí ó bọ̀ فالواجب عليه صيام شهرين متتابعين من قبل أن يقع زوجته ohun tó já kó sí ọ̀ràn yẹn lé lórí òun ni kó bá àwẹ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé síwájú kó tó lè súnmọ́ ìyàwó ẹ̀ fọmọlẹm yẹpàpọ ìfìyàmọ ṣàhárọ yìí gbogbo ẹni tí ọba wa lè gba àwẹ̀ oṣù méjì lè ọdúnrún ìṣẹrẹ ìtorí ìdí pàtàkì títẹrí àgbà so eléyìí kìí ṣe pé option ni pé o lè eléyìí nira fún mi tó lọ ẹni tí ọba lè gba àwẹ̀ torí ìdí pàtàkì títẹrí àgbà fa àlẹ́ yìí ayé fa àmọ̀ fìtínà mìtínà ó di dandan kí ó jẹ fún aláìní tí wọ́n jẹ́ ọgọ́ta ààrùn ọgọ́ta náà kọ́ náà. ما يشبعهم أنسيهم وليوكم ذلك الذي بيناه لكم من أحكام الزهار إيه تعب تعطي على عيركم نقبل إذا زهار من أجل أن تصدقوا بالله وتتبعوا رسوله وتعملوا بما شرعه له ìdí ni kẹ́ẹ̀bá lè gba ọlọ́run ọba gbọ́ kẹ́ẹ̀sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam kẹ́ẹ̀tún tẹ̀lé ṣẹ̀ríà ọlọ́run wàtàtúrùkù ma kuntum alayhi fi jahiliyyatikum torí tẹ́ ẹ lè fi tẹ́ ẹ wà lórí ẹ̀ lásìkò dúdúdú وتلك الأحكام المذكورة هي أوامر الله أولا دجوتا كاليي أسيولو وغاني وحدوده على رمي فلا تتجاوزوه أما تكون أما تريق داره وللجاحدين بها عذاب موسي ضد ولكني tí ó bá ya àìgbọràn tí ò ṣe ìfẹ́ inú ọlọ́run ọba ló sọ ilé ọlọ́run ọba ṣe ìpèsè sílẹ̀ ìjẹ̀yà ẹlẹ́ta ilé òkun so eléyìí ó ní kàfárà gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú ìwà yìí àwọn olùmọ̀ wọ́n fi ẹnu kò lórí pé ààwẹ̀ gbígbà yẹn ọ̀ràn yẹn ní kọjẹ́ àtẹ̀sẹ̀ ààbò léraléra láì ní dúró. fàyín àpọ̀rọ̀ yọ̀wù mọ́ ní àwọn àpọ̀rọ̀ ìdẹ́yìí ọ̀gbìn tó bá ilé fi ààwẹ̀ yẹn sílẹ̀ lọ́jọ́ kan láì gbà àbí kó jọjọ́ kan lọ láì sí ìdí pàtàkì àwọn ọjà máa ha lẹ́yìn lẹ́nu àbí ó tiẹ̀ wá súnmọ́ ìyàwó ẹ̀ lálẹ́ àwọn ọjà haran àbí lọ́sàn-án pẹ̀lú àmọ́mọ̀ṣe ìdáànàfà fi ráàyè jòlúwò yóò tún kẹsẹ̀ bẹ̀rẹ̀ kàfàrà yẹn ni láti bẹ̀rẹ̀ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáàtì wọn sọ ṣùgbọ́n ìmáàmù ṣáàfẹ̀ àti Abu Yusuf wọ́n ní láyé táà ní kò yíra wọ́pà àlẹ́yìn lẹ́yìn tí ọba lè súnmọ́ ẹ̀ lálẹ́ kí èsì àsìkò ti ń gbáwẹ̀ kò ní tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kàfàrà ní anáwó lẹ́yìn sàmà hàmà lè sọ̀rọ̀ torí pé alẹ́ kì í sàkìsẹ̀ dáadáa rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó kójú owó ó ní ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n ní kò ní àǹfààní láti súnmọ́ ìyàwó títí ó fi parí ààwẹ̀ náà òun náà sì ni tó jọ ohun tọ́lọ̀ ọ̀bá wí. bákan náà ẹni tí ọ̀bá wa lè gbà yóò fún aláìní ọgọ́ta yóò fún wọn lóúnjẹ tí ó gbó wọn. wọ́n wá ní ẹtí ọ̀bá lè ṣe kọ́gbá rẹ̀ mú tẹ̀tẹ̀ àbẹ̀ẹ́yìn fún oṣù méjì lè kíbàrì sínú bóyá torí pé ó ti dàgbà àwọn mọ́rọ̀bìn àbí kò lálàkò ní àlàáfíà tó láyé òjá zàwálùú léè tó ti jẹ́ pé ohun tí ń ṣe kì í ṣe tí máa san àwọn onímọ̀ṣàkàtì ṣẹ̀dídà àbí torí pé yóò rí ìlera tó lágbára láta dámàlù àádọ́ tó yẹ pé èèyàn lè gbé fa àlẹ́yìn ìfàámu tìtìnà lùtìnà tọ́ eléyìí ó padà sí ìjẹ fún aláìní tí ó fún mìsíìnì ọgọ́ta ló ń jẹ tí ó lò wọn. lèkúlè nínú ní sùtà ẹnì kọ̀ọ̀kan ní wọn yóò fún wọn ní ìdajì sáré tí ó ṣe nùdùn nàbí méjì nínú àwọn oúnjẹ tí a máa ń gẹ́gẹ́ bí èrè gẹ́gẹ́ bí ẹ̀pà gẹ́gẹ́ bí ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí àtàm dẹ́bí náà. بأن يقدم لهم طعاما يكفي لغدائهم àbíkó ti ẹ̀wà fún wọn lóúnjẹ tí wọ́n jẹ tí ó tó wọn jẹ lóúnjẹ òòjọ́ àbí oúnjẹ ẹ̀kan wà àṣà ìhí lùsúra ti mọ̀ṣù ní àkẹ́kẹ́ èké ìgbò wọn kọ́bùlà éèkì máa ti àìdánù síwájú kó tó lè fi ọwọ́ kan ìyàwó wọn. tó níbi bọ́ìrù láyà ó fi hàn pé ó dìgbà tó bá parí ìjẹ́pọ̀ àwọn mùsùlùmí yẹn kó tó lè fọwọ́ kan ìyàwó ẹ̀. فلو أطعم واحدا وستين يوما لم ينجزه عند الجمهور طبعا يكون إيه كان oúnjẹ ọgọ́ta yẹn àwọn àpá ìjọmọ́ wọn ní kò gbà ipe kọ́ wá wá mùsùlùmí ẹ̀yọ̀ kan ó fún ní gbogbo nàbí yẹn di sixty days lẹ́ẹ̀kan náà wọ́n ní ó gbà. torí pé àyà náà wàhálù sixteen and sixteen miskin ọ̀tọ̀ọ̀tọ̀ sixty ni ó kì í ṣe pé èèyàn kan ní ó kò ní. وهو أنه أوجب إطعام ستين مسكينا أستطيع أن يجدكم aláìní tí wọ́n jẹ́ sixty kìí ṣe pé ní sixty times àpá aláìní sixty ní ògùn. Fọwọ́ jábàrí ààyè tó bọ́ jẹrọ àrí tó ọ̀rọ̀ yẹn ní ká wo gẹ́gẹ́ bí ààyè yẹn ti sọ bẹ́ẹ̀ náà ní oṣù ṣe. tó káwá ní yọ pa oúnjẹ títì pọ̀ fún èèyàn kan ó ṣe gàárùdí pẹ̀lú eŋti àyàtò lálàyé. bákan náà اتفق العلماء على أن إيصال كفارة الذهاب مرتبة مرتبة ipe àwọn tí wọ́n ní wọ́n ṣe níbi kàfàrà zihar àmọ́ ń tún ni ọba tí ń ṣe ìgbà náà látẹ̀sẹ̀ wá sórí eléyìí téyí ọba tí ń ṣe ìgbà náà látẹ̀sẹ̀ wá sórí eléyìí ohun àkọ́kọ́ tí wọ́n ní kó ṣe ni kó ṣe ìta ẹni pé kọ́ wá ẹrú tí wọ́n bọ ẹrú lọ́rùn ẹ̀ tí ọ̀tọ́ bá wá ṣẹlẹ̀ pé kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà ni ó wà lọ síbi ààwẹ̀ gbígbà fóṣù méjì ẹni ọba lè gba àwẹ̀ kò ní padà síbi ìdíje fún rìsíì àwẹ̀ yóò ní ọgbà tí ọba wa lè gba àwẹ̀ yóò lórí ìdí tíṣẹ́ ní àgbà ìgbà náà ni wọ́n àtúnṣe padà sí jíjẹ fún rìsíì gẹ́gẹ́ bí ó ti tẹ̀lé nínú sọ̀rí Bukhari àti Muslim nípa kíkọ obìnrin àbí ọkùnrin tí ó tí ó ṣe àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ nínú Ramadan tó kàfàrà tiẹ̀ náà òun náà ló hàn tábàdì. bákan náà àwọn màlìkí àwọn ní níní àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lásìkò tí ń ṣe kàfàrà yẹn lọ́wọ́ yóò gba bàbá èyí tó ti ṣe jẹ́ yóò tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wò míì ni gẹ́gẹ́ bá ti sọ lẹ́sìn. dáríkà lè tún nínú billahi wa rasulihi ọlọ́ni a ṣe ìdájọ́ eléyìí torí kẹ́ ẹ bá lè nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kẹ́ ẹ fi ń jẹ́ ìṣe sílẹ̀ lásìkò dàìríyà wọ́n ti ń ta òdòdó náà eléyìí ni eléyìí ni ábí ọlọ́run èyí ni pé ni mo sọ lẹ́ẹ̀kan jùlọ ó ní ààlà ọlọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ rí kọjá wà ní káfíìrì ní àbáhùn ẹ̀rí dájúdájú ẹnikẹ́ni tó bá ti tẹ̀sẹ̀ rí sọ́lọ́run nípa ìdájọ́ yìí àbí ìdájọ́ míì ọlọ́run ọba ní ẹlẹ́ka fi jẹ́ tọ̀ àwọn mọ̀táì tó ọgbà mọ́ ìhìnhá yìí wọ́n rọra pọ̀ díẹ̀ á rọra mẹ́nu bà díẹ̀ nù wọn mẹ́sàlá alákọ̀ọ́kọ́ a ti mọ̀ pé nínú alkùnrán ṣíṣe bìhá haramu ni haramu tó le koko gẹ́gẹ́ bí àyà Al-Qur'an títí ṣe hàn tó fi ṣe àfihàn rẹ̀ torí pé ọlọ́run ní innahum la yaquluna munkaran minal qawli wa huwa dájúdájú àwọn wàláhì wọ́n ń sọ̀rọ̀ sí òṣàlù so níbi àwọn tàùkìdá tó wá ń bí ó fi hàn pé ọ̀rọ̀ náà lè innahum dájúdájú àwọn la yaquluna láàmù yẹn ti ìgbà ti ìbúra ni mo búra wọ́n ń sọ̀rọ̀ mú ń kàrọ̀ tí ò tí ò ṣe é gbọ́ létí ọ̀rọ̀ tí ò dá min al-qawli wa zura àti irọ́ pípa zoro ó ní irọ́ tí ò tiẹ̀ ní àlàámà pé òdodo ni al ó ní kéyìn kí nǹkan tẹ̀lẹ̀ kéyìn ọwọ́ àtàlàyé rẹ̀ kéé ṣe bó ti tẹ̀lẹ̀ ni lóòótọ́ lóòótọ́ ní nǹkan náà tẹ̀lẹ̀ ṣùgbọ́n gbà téèyàn ṣe ọ̀rọ̀ téèyàn ṣàlàyé ẹ̀ ó ṣàlàyé ẹ̀ kìí ṣe bó ti ṣẹlẹ̀ ó ní wọ́n ń pè ní alkali ṣùgbọ́n azúù ó ní ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn sọ tó pọ́ ó ṣẹlẹ̀ sọ ẹ́rì pé kò sí wọ́n tó tóbi lẹ́yìn lẹ́yìn kìíní ọ̀rọ̀ ò tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwa ní nǹkan náà ṣẹlẹ̀ ó ní so eléyìí fi pé haramu ni haramu tó le koko tó tóbi. bákan náà nípa pé ọlọ́run pèrè rọ ó sì pè ní ọ̀rọ̀ tí ó sòdodo téèyàn kàn sọ tí ò tẹlẹ̀ wípé àwọn ti di ìyá wọn ni wọn ò lè jẹ́ ìyá ìyá wọn òun làwọn tó bí wọn. tọ́ mọ́ṣálà ẹlẹ́ẹ̀kejì ó ní àlàyé pípadà sọ́dọ̀ ìyàwó lẹ́yìn ìgbà kéèyàn ṣe ọ̀rọ̀ zihar yìí tán ó ní pé ìtọ́jọ́ ọ̀ràn èèyàn lórí ọkọ láti ṣe síwájú kó tó padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ ó ní kó ṣe kàfàrà kàfàrà tí ó ti ṣe yìí oníkọ́bọ́ okùn ẹrú kúrò lọ́rọ̀ ẹrú ẹrú tí ẹrúbìnrin àbẹ́rú ẹrúkùnrin wọ́n ti gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí èyí pé ẹrú tí ó okùn ẹrú kúrò lọ́rọ̀ ẹ̀họ́ láti jẹ́ mùsùlùmí. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni pé lásìkò tí ń ṣe kàfàrà ìrọ lọ́wọ́ kò ní àǹfààní láti súnmọ́ ìyàwó ẹ̀ tọ́ba ilé súnmọ́ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ tó jọjú jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé kàfàrà rẹ̀ ti bàjẹ́ lápèjúwe ń gbà rẹ̀ ó ti gbà àwẹ̀ oṣù kan that is thirty days àbí jù bẹ́ẹ̀ lọ ọwọ́ asúnmọ́ ìyàwó ẹ̀ gbogbo àwọn tó ti gbà thirty days ẹ̀ àbẹ́ tó jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló ti bàjẹ́ yóò tún fẹsẹ̀ bẹ̀rẹ̀ míì bákan náà àwẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ tẹ̀lé ìtẹ̀lé tí ò ní fi ọjọ́ kankan sílẹ̀ àyàfi tí ó bá dé bá a nínú àwọn ọjọ́ tí ó gbà wẹ̀ ọjọ́ tí a kì í gbà wẹ̀ tó jẹ́ pé haram ní ká gbà wẹ̀ lápèjúwe ọjọ́ ọdún ó lè fi àwẹ̀ òun lẹ̀ lórí pọ́jọ́ ọdún ni àlẹ́ bí a gbọ́dọ̀ lẹ́yìn eléyìí àbí kọ́ pé àsìkò nínú àsìkò tí ń san kíní ẹ tí ń san kíní ẹ lọ ìrìn àjò bá ó lè fi àwọ̀ sílẹ̀ torí ìṣẹ̀ríà torí kéèyàn fi àwọ̀ ẹlẹ̀ so irú àwọn ẹ̀bí ṣíṣe ní àgbà àbí pé kò lálàáfíà nígbà tó ń gbà wọ̀nyẹn lọ́wọ́ àìsàn dé bá yóò wá fi àwẹ̀ yẹn sílẹ̀ títí yóò fi gbádùn ko tó wá kọ̀ǹtínú níbẹ̀ yẹn kò bá èyí tí fi ẹlẹ́ẹ̀kẹrin títí èèyàn jọyàn ya ṣe tó dá nínú ẹ̀sìn Islam káma fi lágbájá káàkì jọ lágbájá pàápàá jùlọ níbi ìwọ̀ gẹ́gẹ́ bí ó ti tẹ̀lẹ̀ nípa àdìhà péyàn fi ìyàwó èèyàn jọ ìyá tó bíyàn ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tó burú ni torí pé olúkúlùkù wọn ní ìwọ̀ ọ̀tún wọn. bẹ́ẹ̀ ni ìwọ tẹlòmíì ó lágbára ju tẹlòmíì lọ èèyàn gbọ́dọ̀ fi ìwọ ìyàwó ìwọ ọkọ èèyàn gbọ́dọ̀ fi ìwọ ìyàwó ìwọ ìyàwó torí pé wọ́n yàtọ̀ síra wọn gédéńgbé. أعلم إن الذين يحاربون الله ورسوله إن الذين يحاربون الله ọlọ́ni dájúdájú alladhina yuhabbuna Allaha wa rasulahu àwọn tó ń ṣe èméjì nípa ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kúbitú kàmá kúbitá alladhina min qablihi wọ́n jẹ́ ẹni yẹpẹrẹ ẹni àkùkù gẹ́gẹ́ bí àwọn tó ń rí kọjá ní síwájú wọn táwọn náà jẹ́ ẹni ìyẹpẹrẹ àti ẹni àbùkù. وقد أنزلنا آيات بينات dájúdájú aṣọ ááyà èyí tó hàn aṣọ kalẹ̀ wọ́n ní káfíìrì ní àbáhùn lòdì gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣe àìmóore sí ọlọ́wọ́ ọba àti àìgbàgbọ́ ó ní ìyà ẹlẹ́ta ìlú ìrọ̀lọ́dọ̀ ọlọ́run ọba. àbá onímọ̀ yẹn sọ̀rọ̀ ó ní iná nàbí na yùṣàkú na mọ́hàn wà rọ̀ṣúlà yùkọ́lìkú na amúrọ̀hùnmá kúbínú wà òdìínú gbogbo àwọn tí wọ́n ṣe ìlédì nípa ọlọ́run ọba tí wọn mú àti ọlọ́run ọba tẹ wọ́n ti dẹni ìyẹpẹrẹ wọ́n ti dẹni àbùkù. فما قبل الذين من قبلهم من الأمم الذين حادوا الله ورسوله gẹ́gẹ́ bí a ti sọ àwọn àdúmọ̀ tó ń kọjá síwájú wọn tá a sọ وقد أنزلنا آيات واضحات الحجة تدل على أن شرع الله وحدوده حق أصل àwọn áyà èyí tó hàn pẹ̀lú ẹ̀rí tó ń ṣe àfihàn pé ṣẹ̀rí ọlọ́run ọba àti ààlà rẹ̀ òdodo ni وللجاحد تلك الآيات عذاب مضل في جهنم gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣe àìmoore sọ́nà tọ́pọ̀ tí ọ̀pá òfin ọlọ́run ọba ma. tó rí kọjá ààlà ọba ó ní ìjìyà pé ìjìyà ìyẹpẹ láti jẹ ìdíyà àbùkù láti jẹ ìdíyà yàtọ̀ sí díyà ìdíyà ní ìwà tá a bá ti yẹn yóò bùkù yóò ẹni ẹni ilẹ̀ irú rẹ̀ láti jẹ wọn nínú mẹ́mọ̀ ọlọ́run wọn. tó dájúdájú ọlọ́run ọba ọba òdodo ni anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ni lódodo látọ̀dọ̀ ọlọ́run ọba tó gbogbo ẹnikẹ́ni tó ń ṣe iyèméjì tí wọn bá ọlọ́run ọba gbọ́ tí wọn bá òjíṣẹ́ rẹ̀ gbọ́ ويضعون شرائع غير ما شرعه وان في شريعة لله يتفي شريعة الله وبات لله فيلحقهم الخزي والنكال يبرى أتي أبوكي أن يوقع للعيه كما لحق من قبله من كفار الأمم الماضية يجب اعتكفاء كثير تقجا الذين حابوا الله ورسوله لو لا توسي لجلوا الله تعالى وقد تحقق ذلك يوم خندق dájúdájú ọlọ́run fi ran àwọn kẹfẹ́ rí lóòjọ́ ọjọ́ ogun kanda léyìí tó jẹ́ pé wọ́n ti múra ìmúra tó tóbi wọ́n pe oríṣiríṣi nínú àwọn èèyàn ṣe mọ́wọ́ yahoo àtàwọn nàfárá láti wá pé àwọn fẹ́ pa àlẹ́sà àtàwọn ọ̀rẹ́ àtàwọn àǹfààní mùsùlùmí sínú Madina ni pé àwọn wọlé àwọn ó ti pa wọn rẹ pátápátá torí pé wọ́n pọ̀ wọ́n ti kówó jọ àti nǹkan ẹja ṣùgbọ́n gbà wọ́n dé ńkọ́ lórí pé wọ́n pọ̀ yẹn ọlọ́run kọ́kọ́ fún àwọn mùsùlùmí lọ́gbọ́n pé ẹgbẹ́ kòtò yìí káàlù torí pé orí ẹ̀sìn ló wà ẹni tí ọba ti gun ẹ̀sìn kọ wọnú kòtò. yóò ṣe wàhálà bó tẹ ẹsẹ̀ náà ni lọ́ọ̀bà fi wọnú kòkó tó wọnú yìí yóò ṣe wàhálà láti bẹ̀rẹ̀ ọba mu torí kòtò yẹn wọn ò wọ̀lú wọn wá dúró sẹ́yìn ìlú wọn lọ kiri káàbù wọn ẹ̀jẹ̀ kẹ́nì kankan jáde kẹ́nì kankan wọlé a sì mọ̀ pé ìlú tí nǹkan máa wọlé máa jáde nǹkan kan tí ni ebi oúnjẹ ní wọlé oúnjẹ ní jáde tọ̀wọ́ á wà bẹ́ẹ̀ ju ohun tó ju sáájú kejì lọ ẹnìkan ọ̀wọ́lé ẹnìkan ọ̀jáde àwọn sì ní wọ́n kó oríṣiríṣi nǹkan jíjẹ àti mímu dání àìmọye ràkúnmí ni wọ́n dùn tí wọ́n tí wọ́n mú lẹ́yìn ìlú wípé á wo iye sùúrù tí wọ́n ní tí wọ́n fi lè dúró bí ẹbí ebi ti ń pa wọn nígbà ebi bá pa wọn ni wọ́n jáde sọ nígbà tí ọlọ́run bá wá dé tí ó fi agbára rẹ̀ wọ́n ọlọ́run wá bá wọn jà pẹ̀lú ẹ̀kún afẹ́fẹ́ lọ́lọ́run ti bá wọn jà bí ń ṣe ń gbé gbogbo àwọn nǹkan tó ti ń dání tó ń gbé dáná bẹ́ẹ̀ náà ló ń gbé ẹranko tó ń mú dání. ní ń gbé àwọn èèyàn sókè wọ́n wá rí ẹ̀dá táwọn òrírí ló ń sọ orí wọn kalẹ̀ eléyìí lọ́nà yẹpẹrẹ wọn wọ́n wá padà sílé láì nǹkan kẹfẹ́ bákan náà ọlọ́run yẹpẹrẹ wọn Tori bádàn torí wọ́n ti rò pé mélòó ni mùsùlùmí ń náà àwọn ti pọ̀ ṣùgbọ́n náà yẹ pẹrẹ wọn gbogbo àwọn aṣíwájú wọn pátá pa so èyí ló fi hàn pé ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn òdodo ni ọlọ́ni wa qad anzalna dájúdájú a ti sọ àyà ẹ̀rí tó náà a ti sọ kalẹ̀ tó fi hàn pé ẹ̀sìn Islam ẹ̀sìn ṣẹ̀ríà islam ṣẹ̀ríà ọlọ́run ọba ni ẹ tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá wá kọ̀ tó tẹ̀lé nǹkan ní ìyàtọ̀ títọ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àwọn kèfèrí wọ́n ní ìyà ìyẹpẹrẹ nígbàgbẹ́lẹ̀ àtẹ̀yàmà ìjìyà tó fi jẹ́wọ́ náà ìjìyà ìyẹpẹrẹ ni àdáàbò mohim Ah kò tó lè jẹ́ pé àwọn òkèkè bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí àsìkò a ó dúró báyìí èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́ọ̀kùn ọwọ́ fún yóò fún wa ní lábẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́ọ̀kùn kò rí ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n nípa àdéhùn tí a ṣe níbi ìbéèrè òpó tí a béèrè ó ní nǹkan àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe àlàyé kì í ṣe nǹkan kan tí ó pọ̀ àwọn nǹkan márùn péré ó ní ó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lórí opó láti ṣe ẹni tí bá ń ṣopó. àkọ́kọ́ nú ẹ̀ ó ní pé ẹni tí bá ń so opó ó di ọ̀ràn rẹ̀ lóló lórí rẹ̀ láti jìnà sí aṣọ ọ̀ṣọ́ ọ̀ràn rẹ̀ lé lórí ẹ̀ láti jìnà sí aṣọ tó bá jẹ́ ọ̀ṣọ́ a lè sọ ní àsìkò tá a dé léèrè pé kì í ṣe pé aṣọ tó dọ̀tí ni ká àtàlérò aṣọ tó jẹ́ aṣọ ọ̀ṣọ́ kò ní í wọ̀. aṣọ ọ̀tọ̀ kò ní wọ̀. nípa aṣọ yìí ọ̀pá dandan fọwọ́sọ dúdú torí pé wíwọṣọ dúdú tí wọ́n ń wọ̀ pé wọ́n rò pé bọ́yá aṣọ òpó ni eléyìí wà ládà lásán ni ṣẹ̀ríà kò fi dandan lé pé kọ́lọ̀ kan wà tí olóko ò lè wọ̀ gbogbo aṣọ tó bá wọ̀ tó ká sì jẹ́ pé kì í ṣe aṣọ káàdì sọ̀tọ̀. gbogbo kọ́nà tó wulẹ̀ ó jẹ́ tó lè wọ̀. nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà níbi tí ìbéèrè máa ń pọ̀ sí awa afọ ìgbélé. ìgbélé yìí àwọn àfáàní tápọ̀ fi ìbẹ́ ìdì hà yóò wà nínú ilé rẹ̀ èyí tí ó wà títí ọkọ ọkọ rẹ̀ ti kú nínú ilé náà ni wọ́n máa gbé kò sì ní máa jáde àyàfi fún àwọn nǹkan tó bá jẹ́ ọ̀ràn ẹ̀yàn wọ́n ní gẹ́gẹ́ bí ríra ríra nǹkan bùkátà rẹ̀ tí ọ̀bá tẹ́ jẹ́ ọ̀nà ọ̀ra fún ó lè lọ sọ́jà lọ ra àwọn nǹkan tí ó lò tó bá ní ìyà àti lọ sí ọsibítù ó lè lọ sọ ọsibítù kọ̀ọ̀kan burú nù ẹ̀ débi pé wọ́n ní tó bá jẹ́ olùkọ́ni ó lè lọ sílé ijó láti kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ àbí kọ́ lọ sí sùúrù láti kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó bá pé akẹ́kọ̀ọ́ ni ó lè lọ sí skul láti lọ kẹ́kọ̀ọ́ tó sì ń ṣe oko wọ́n ní kò sí àbúrú rẹ̀ náà náà wọ́n ní ó lè jáde láti lọ gbọ́ gbogbo àwọn bùkátà tó jẹ́ àṣáájú ní pé àwọn nàwádìí essential tí wọ́n fẹ́ èèyàn lè ṣe àyàfi pẹ̀lú ẹ̀ tí ó sì sí ẹnu ní ìfi ọba ṣe ó lè lọ jáde lọ láti lọ ṣe irú àwọn iṣẹ́ báyìí. wọ́n ní ṣùgbọ́n kò sí àǹfààní fún láti máa jáde lálẹ́ torí pé alẹ́ àsìkò òkùnkùn ni àsìkò káàkiri máa ń ṣe ìbàjẹ́ ni torí pé ká má máa ní èrò burúkú ìgbọ́dọ̀ jáde lálẹ́ ó ti wòlò orí. ṣùgbọ́n lọ́kàn àsìkò ní táwọn èèyàn máa ń lọ gbọ́ bùkátà tó bá ní ìjà ìlọ ọgbọ́kùn dáadáa rẹ̀ kò sí aburú lóso láti lọ níbí o ní pé alhamdulillah nípa oníṣẹ́ lórí ìka lórí ó tó jáde láti ẹnu àwọn àfáàlá pé ó lè lọ síbi iṣẹ́ torí pé òun náà wá nínú àwọn àlùmọ̀wáìsì iṣẹ́ tó bá pé tí ò bá lọ iṣẹ́ náà bọ̀ lọ́wọ́ ẹ̀ tí ó sì fi ọ̀nà míì tó lè gbà láti má lọ síbi iṣẹ́ yẹn tí ó fi parí oko ó lè máa lọ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí ò yẹ kó ṣe yẹn gbogbo ẹ̀ náà ni wọ́n sọ gẹ́gẹ́ bí ọ̀sán ṣíṣe kò ní sọ̀sẹ̀ yọ kàn wọ aṣọ tó jẹ́ aṣọ normal dress. bákan náà kò ní àǹfààní láti sùn síbò ní ìyàtọ̀ sí ilé títí ń ṣe opó bó ti wulẹ̀ orí ọgbọ́dọ̀ sùn níbò míì àyàfi ibi tó ti ń ṣe okó ẹ̀rí eléyìí ni pé gẹ́gẹ́ bí a ti gbà wá látọ̀dọ̀ mùjáìdì àwọn tí ọkọ̀ wọn kú ní ogun okòt wọn lọ bá àlẹ́bí sọ̀nà máa wà rí ọ̀sán náà wọ́n sọ fáwọn ẹ̀ka ẹ̀jẹ̀ àwọn ń ṣe okó lọ́wọ́ ṣùgbọ́n inú ilé ti tú àwọn tí àwọn ti ẹ̀ láǹfààní láti lọ́ mọ́ péjọ sọ́dọ̀ ẹnìkan nú àwọn táwọn máa jọ sọ̀rọ̀ pàápàá jùlọ tó bá di lálẹ́ ìgbà míì ẹ̀rù máa bà wọ àwọn nìkan nú ilé táwọn ní àǹfààní láti péjọ káwọn oṣù sílé àwọn táwọn jọ ń ṣe òpó ẹlẹ́gbẹ̀ẹ́ àtàlà bá sọ fún ọ pé ẹ lọ sílé ọ̀kan nù yín ẹ lọ máa jọ sọ̀rọ̀ fẹ́ jọ máa ṣe gbogbo tẹ́ ẹ bá fẹ́ sí i tọ́ba wa ti dalẹ̀ fẹ́ẹ́sùn olúkálukú ọ̀padà sílẹ̀ tó eléyìí fi hàn pé ẹni tí ń sokó láǹfààní láti sùn sí ilé ní ìyàtọ̀ sí ilé tí ó fi ń ṣe okó ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kò gbọ́dọ̀ wọ nǹkan ọ̀ṣọ́ eléyìí yàtọ̀ sáfọ̀ nǹkan ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí gold àbí silver àti àwọn aṣọká rẹ láró oríkẹ́ rírẹ arọ aṣọ láró gẹ́gẹ́ bí nǹkan ọ̀sán náà ni. àwọn nǹkan ọjọ́jẹ́ ìgbà ọ̀rọ̀ àbí tọwọ́ àbí tẹsẹ̀ àbí ti òǹkà gbogbo owó àwọn nǹkan báyọ̀ ẹ̀sọ́ ní ìfọ̀gbọ̀dọ̀ wọ̀nyán láti pọ̀ tó ń ṣe òkú lọ́wọ́. ẹlẹ́ẹ̀kẹrin ọgbọ́dọ̀ fi tùràrí sára àti nǹkan ní sọ́túnjọmọ́ tùràrí gẹ́gẹ́ bí ọtẹ tó ní tùràrí nú ọgbọ́dọ̀ fi wẹ̀ àti ọtẹ tí ọ̀gá ní mu àwọn tùràrí báyìí. wọ́n ní àyàfi èyí tí ó fi sára torí ṣáì wọ́n ní kò sí aburú kọjá nǹkan díẹ̀ nígbà tí bá ń ṣe háìs lọ́wọ́ àwọn obìnrin wọ́n ní bùkátà tí tó fi nǹkan olóòórùn sára nígbà tí bá ń ṣe háìs àwọn. wọ́n ní òun yẹn ó wá èyí ò lágbára jù tí ó fi sára bùkátà wúlò ẹ̀. ún tó ń ni ìkẹyìn wọn wọ́n gbọ́dọ̀ tọ́ láàlì wọ́n gbọ́dọ̀ tọ́ sí ìhóòkù àti àwọn téèyàn máa ń tọ́ lọ́dà bí nǹkan ọ̀ṣọ́ pátá kò gbọdọ̀ kan. wọ́n ní yàrá àti tó bá jẹ́ pé ó ṣe kìíní yẹn torí àìsàn ojú àti nǹkan kan báyẹn wọ́n ní ó wá èyí tí hàn dáadáa ló fi tójú tó bá pa dandan pé yóò lè tèrò lórí ojú tí ń lò ṣùgbọ́n láti sọ̀tọ́ ọ̀gbọ́dọ̀ ṣe é wọ́n ní àwọn nǹkan márùn-ún yìí ó ní àwọn tá a fẹ́ látọ̀dọ̀ rẹ̀ lákọ́mọ́sí lẹ́ẹ̀tọ́ fẹ́ gbé ẹtí ń ṣe kókó lọ́wọ́ ó lè sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn kódà ó lè sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin tí kìí ṣe tọ́jọ́ bíi wàhálà mi rẹ̀ àti etí ṣe wàhálà mi rẹ̀ ṣùgbọ́n tí wọ́n tí wọ́n náà ní kò jẹ́ ọ̀rọ̀ tí wọ́n jẹ́ gbé bíi lójú ìgbà ọ̀rọ̀ ètí ìfẹ́ náà sí rẹ̀ ni bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè kan máa ń béèrè pé bẹ́ẹ̀ tó ń ṣe kó ó lè máa bá yẹn sọ̀rọ̀ nínú fóònù kò sábúrú nínú ẹ̀ àwọn ẹbí rẹ̀ àwọn ọ̀rẹ́ ó lè bá wọn sọ̀rọ̀ kò sí nǹkan tó tó di lọ́wọ́ láti má ṣe gbogbo owó àwọn ìṣẹ̀lá yẹn. wọ́n ní bí wọ́n bá ní ilé orí òkè kò kan láti gbé ilé orí òkè wọn tó dúró ní bàráńdà tó gbà díẹ̀ tó tó padà wọlé kìí ṣe pé bọ́yá okó ṣíṣe ni kí wọ́n rí ẹ̀fẹ́ ẹ̀kọ́ ìrara o. so eléyìí ni ṣókí àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí ẹni tó ń ṣe okó lọ́wọ́ so ọ̀nà àlà tí èèyàn bá rí pé gbogbo àwọn ìbéèrè òru ohun tí a sọ alhamdulilayi èyí tá a ṣe tó ṣe déédé ọlọ́run kò fún wa ńlá bẹ́ẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò fún ilé ìgbìmọ̀ tí a bá wá ní ìbéèrè lẹ́yìn eré kò sí aburú láti ṣe